الحمد لله الذي جعل نبي الله إبراهيم قدوة لنا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بدين الله واعلموا أن الله سيبتليكم بأنواع من الابتلاءات والمحن والفتن كما ابتلى قدوتكم نبي الله إبراهيم ولكن نتيجة الابتلاءات والمحن والفتن خير عظيم الله سبحانه وتعالى يقول في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما ابتلاه الله فأقام إبراهيم بأوامر الله أي بكلمات الله وجعله الله إماما جعله له قدوة قدوة حسنة للمؤمنين وأعطاه الله خير الدنيا والآخرة وجعله من الصالحين وجعله من المؤمنين وجعله من الفائزين كل هذه الخيرات جاءت بعد الابتلاء نسأل الله تعالى أن يرزقنا الثبات والاستقامة والصبر عند البلاء إنه على ذلك قدير adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún ọba yìí ni ọba tí ó ṣe ànábì Ibrahim alayhi salatu wassalam ó ṣe ní àwòkọ́ṣe dáadáa fún wa ọlọ́run ọba yìí ọba náà là ń bẹ́ẹ̀ kó ṣe àlékún ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ fánàbíwá Muhammad àti gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ à ń jẹ́rìí pé kò sí ọba tó yẹ ká tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run bá wa anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ẹ̀yàn miami ẹnìkọ̀ọ̀kan wa ẹjíkálẹ̀ lékún ní ìdúróṣinṣin lérí ẹ̀sìn ọlọ́run ká sì máa ṣe sùúrù lérí àwọn àdáwò tí ọlọ́run bá náà tọ́lọ́bá fi kàn wá. anábìwá Ibrahim alayhi salatu wassalam ọlọ́run ọba aláàní ká máa rántí rẹ̀ lọ́dọọdún látara iṣẹ́ hajj àti látara ẹran léyàtà ń pa bá ṣe máa wá bá yínú títí táyọ̀ fi parẹ́ kí ló dédé ọlọ́run ọba aláàfin ṣe ànábì Ibrahim kù lẹ́ni tá a máa rántí lọ́dọọdún tọ́lọ́run ọba aláàtún ní ká máa kọ́sẹ̀ rẹ̀ wọ́n nítorí pé ọgbọ́lọ́ngbọ́ ọwá sí sùúrù lérí ìgbàgbọ́ ó tún wá pé àwọn èèyàn sínú ìgbàgbọ́ ọlọ́run ọba aláàpadà wá sọ́ di aṣíwájú táwọn èèyàn máa kọ̀ sí ẹni iwájú gbogbo ẹni tó wá fẹ́ jẹ́ ẹni iwájú kóun náà kó lè ṣe tí ànábì Ibrahim ṣe kó lè gbọ́lọ́ gbọ́ kóun náà kó sì máa tẹ̀ láṣẹ Ọlọ́run kó sì ṣe sùúrù lérí àdánwò ẹni tí ọba ti gbọ́lọ́ gbọ́ tí ó sì ṣe sùúrù lérí àdánwò kò lè dá síwájú kò lè ga ó lè jẹ́ èèyàn láyé kódà ò lè wà jẹ́nà láì nígbàgbọ́ láì ṣe sùúrù lérí àdáwò lọ torí àdáwò èyí máa mú ọ̀pọ̀lọpọ̀ bọ́ sínú ìbọ̀rìṣà ọlọ́wọ́n bá ní wọ́n ṣe pítàlá ìmọ̀ràn búhù ọlọ́wọ́n bá ní ẹ̀sìn bẹ̀ ni nígbà tí ọlọ́wọ́n bá Ibrahim tó dán o bí kalimati pẹ̀lú àwọn àṣẹ kan kalimati minallah ṣe báyìí ṣe báyìí ṣe báyìí fa àtàmàhùn àìfà àkọ́ ọmàhùn ó sì dúró pé ìwọ ọlọ́run bó ṣe fẹ́ ni èmi náà ṣe fẹ́ láti ṣe bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ ṣàwánà bẹ́ẹ̀ nígbà tí wàá mú àwọn àṣẹ ọlọ́run bá ṣe àwọn àṣẹ tọ́lọ́run bá parí kò sí ìtọ́lọ́run bẹ́ẹ̀ o bọ́lọ́run sí ń pa àwa náà láwọn àṣẹ kan tá a mọ̀ wò pé ó lé àṣẹ lé lẹ́lọ́mí òfin darapọ̀ wọn àlùsùn náà pé à òun tó rẹ pé ẹ̀ní ṣe léyìí mọ́ ẹ̀ní ṣe léyìí mọ́ ẹ̀ní ṣe léyìí mọ́ o sì ní jápé ojú rẹ̀ dáadáa lérí ilé ọlọ́run tó bá ti máa máṣe ọlọ́run ṣe ọlọ́run nígbà tó wá ti wá máṣe wá ṣetán qala inna ja'iluka linnasi imama ọlọ́run bá ní àwa sọ̀dá síwájú táwọn yóò máa kọ́ sí kọ́lọ̀ mọ́sà sànú àwọn náà gẹ́gẹ́ bí àwọn àdánwò tọ́lọ̀ fi kàn Ibrahim ọ̀pọ̀ ara ẹni pé ọba bàbá rẹ̀ lẹ́lẹ́bọ ó pè wọ́n sójú ọ̀nà wọn dáhùn àwọn aráàlú wọn ó pè wọ́n sínú tawhid la ilaha illallah wọn dáhùn ó pè àwọn ọba ìlú wọn wọn dáhùn wọ́n tún dáná fún kò jóná síbẹ̀síbẹ̀ náà wọ́n tún dáhùn nígbà wá rí báyìí fahajara nabiyullah ibrahim min ardi babila ila ardi الشام من أرض الكوف إلى أرض التوحيد ọwọ́ fẹ̀ kan wò pé tó àwọn aráàlú yìí wọ́n máa díhun lọ́wọ́ ọwọ́ fẹ̀ kan kúkú kó láàrin ìlú ó kó láàrin ìlú tàràkà àlìbálẹ́dá ó fi lúlẹ̀ wàhájára wọ́n àmàna máa àtàwọn tọ́lọ̀ ní kan gbà fún tọ́lọ́gbà fún wọ́n méjì pẹ̀lẹ́ náà nàbí láì lóòtù وتزوج سارة وآمنت به وهاجرت معه Ànábì Lútù jẹ́ ọ̀kan nínú àwọn àbúrò ìyá ẹ̀ òun gbọ́ Ànábì Ibrahim alayhi salatu wassalam ó wá fẹ́ Sára kó tó jáde nílé Sára náà gba Islam Sára Lútù àti Ànábì Ibrahim gádàrú albilad ay bilad alkuf wọ́n wá fi lúlẹ̀ wọ́n fi lúlẹ̀ yìí pẹ̀lú ìbànújẹ́ ní ọ torí wọ́n fa àwọn ẹbí lẹ̀ wọ́n fa àwọn ará lẹ̀ wọ́n fi àwọn ará lò wọ́n lẹ̀ kò sí ìlú tẹ́yìn lẹ wà láyé torí dàbí kí ah, wọ́n wà nílò tàbí wá pé èèyàn wá fún dídí ìlú lẹ̀ nítorí kí náà ti fi ìlú lẹ̀ jama nítorí kí la ilaha illallah wọn kọ́ mọ́ bàjẹ́ ìmáni wọn kọ́ mọ́ bàjẹ́ sí ọlọ́mọba wa eléyìí wọ́n wà nínú àwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn tá a gbọ́dọ̀ dì mẹ́rù gbogbo fámìlì tán bá ti ń ṣẹbọ tí wọ́n ti ń ṣe bọ̀dìṣà tí wọ́n ṣògùn òtòrókò hàn fi wọ́n lẹ̀ ukhruj min albalad balad alkufr jáde nílùú tí wọ́n bá ti ń ṣẹbọ tí wọ́n ní kí wọ́n náà wá ṣe tó ṣe bàpẹ́ wọn mọ̀dọ̀ ọ̀la mu inú fámìlì tí wọ́n ti ń ṣáájú kó mẹ́ẹ̀ gbé ìmánì rẹ̀ sá torí tó bá wọ sàárè ó sì kankan tí ọ̀bọ̀ wọ sàárè lẹ́yìn ìmánì gbogbo tó kójọ láyé ó fi wọ́n lẹ̀ Allah subhanahu wa ta'ala bá ní fa'amana lahu Lut anábì Lut gbà fún wa qala innahu huwa al-azizul hakim anabi ibrahim onítọ́ èmi fi lúlẹ̀ ń lọ síbi tí ayé ti gbà mí láti sin ọlọ́run ọlọ́run ọba ọba alágbára ni ọba ọ̀jọ̀gbọ́n ni ẹ̀kọ́ táwa náà kọ́ ń bẹ̀ náà ni pé ọmọ ayá mi gbogbo ibi tó bá ti wà ilé kíw kan lọ́wọ́ ni wọ́n ń kọ́ ni àbọ̀ ń kọ́ ọ̀yàn tó mọ̀ pé wọ́n ti pinnu lérí ẹbọ tilẹ̀ kíw náà lẹ̀ gbogbo àwùjọ tó wà tó mọ̀ pé ẹ máa dáwó ògùnnú ẹ máa dáwó ẹbọ ọjà tó bá wà tẹ́ máa dáwó ètùtù ó torúkọ fi wọ́n lẹ̀ mọ́jú kó rí burúkú tó tọ́ bá kó láàrin wọn ọ padà dára wọn ń tọ́ sí ìdíjọ́ àwọn kan tí ìlú ẹlẹ́bọ̀ ọlọ́run ní nàlẹ́sí na tọwọ́ fàtihun màláìka ọlọ́run ṣe ráwọn kan táwọn màláìka wá pa zalimi anfusihim wọ́n ti ṣe ráwọn o màláìka kan tí ọ̀dà máa wọn bó lẹ́sẹ̀ lólé ayé tẹ́sìn fi wá bàjẹ́ tẹ́ wà rẹ̀ sínsìn ẹ̀jọ́ ń so gúnú ẹ̀jọ́ ń so sà ẹ̀jọ́ ń so pìsì ẹ̀jọ́ ń dáwọ́ ẹ̀yọ̀ ẹ̀jọ́ ń dáwọ́ gúnú ẹ̀jọ́ ń dáwọ́ rúbọ kí ló dé tọrọ ọ̀rọ̀ ẹ̀sìn sí wá rí báyìí qalu kunna mustada'afina fil ard wọ́n ní ipa káwa síbẹ̀ ni àlówó àwọn ọba wa lówó jù wá lọ àwọn ọlọ́lá àwọn fámìlì wa wọ́n jù wá lọ àwọ̀ lágbára làwọn náà ṣe kúkú darapọ̀ mọ́ wọn nígbà tí a lágbára mustada'afin fil ard wọ́n ni wọ́n sọ fún wọn pé alam takun ardullahi wasi'atan fatuhajiru fiha wọ́n ni wọ́n máa sọ fún wọn jáde kìí pé ẹ̀yin ò pé ilẹ̀ ọlọ́run ẹ̀rí bí tẹ́lẹ̀ sálọ fatuhajiru fiha ẹ̀rí bí ẹ̀lẹ́ sálọ tọ́ọ̀bá dé sí ń sin ọmọdé kó wọ́n máa ń fẹ́ yọ̀ọ́dọ̀ ọlámúlẹ́kọ̀ ọmọdé bàdàn báwọn alábàdàn ní kọ́ yà wọ́n gbọ́dọ̀ mọ́sẹ̀ dáhùn sí ni ọmọdé abẹ́kúta ẹlòmíì ń sáwá láti London ń sáwá ní Nàìjíríà sí òsì ọmọ ìyá olówó ń bẹ lọ́hùn àmádùgbò tó ń wà ọmọ lọ́lọ́sùn ẹni tí mo mọ ni ẹni ó ti sálà ìṣẹ́fẹ́ lọ́mọ́sá fún ẹnìkẹ́ ẹ̀yẹ́ máa yá mi wọ́n ní sáà tí wọ́n ní mo dé ní àdúgbò tó mọ ọkọ̀ ìrẹsìsì ṣé bí ìwọ́n náà wọ́n ni wọ́n fẹ́ lọ pé ọfẹ́ máa lọ lé máa mutí lọ́wọ́n ọmọ lọ lé máa lọ bí tó ti ní rí mọ́sálásí tó fi kẹ́hùn àmọ́sáṣọ́ wà ní UK London dáadáa àmọ́ àwọn agbègbè kan bẹ tọ́jú pé òsì kankan bẹ ó jí báyìí òní ẹ̀ńtọ́ salamas ọlọ́run náà bá ní kò sí excuse fún yìí فأولئك ما واه جهنم يا نمد وعلفه وساعة مصيرا ìrìn àjò tẹ́rin yìí burú ibi ẹdẹ́ sínà padà wá burú ìlàfẹ́ mú bẹ́ẹ̀ onáà ní pé lamtẹ́kùn ardullahi wá sàátán fatuhajiru fiha ọlọ́mọba níṣẹ́ ìrí pé ilẹ̀ ọlọ́mfẹ́ ni tẹ́ẹ̀ bá ti ráyè sẹ̀sìn nìkan ẹ̀sà lọ ìbùn èyẹ máa ń talé nítorí la ilaha illallah èyẹ máa ń talẹ̀ ó talẹ̀ ó sì kókó ládùúgbò ibùdó ẹ̀ ń kó lọ aláǹlọ́bí tá a ti rẹ́sìn sí ọlọ́run ẹnì kọ̀ọ̀kan kọ́ lọ́mọdé àṣà bá máa jọ àlùkè yá mọ́ ibi iṣẹ́ tó bá wà tó bá ti rí ọlọ́run ọba sì kó ń bẹ́ o alam takun ardullahi wasi'atan fatuhajiru fiha wọn lọ́mọ jẹun pọ̀ ni wọn ní àwọn èèfóyàn láàyè kéèyàn kírun lásìkò kó ń bẹ́ èríṣẹ́ náà nìyẹn òtí èríṣẹ́ náà nìyẹn ọwọ́ láàrin àwọn ọ̀rẹ́ kan wọ́n ń pàpè kọ aburúsọ létí kó láàrin wọn wọ́n máa ń jòkólẹ̀ láyé rẹ̀ kọ́ mọ́ bá bàjẹ́ ọlọ́wọ́ láàánú ẹni kọ̀ọ̀kan wọn kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa anábì ibrahim aleyhisalatu wasalam ọlọ́run tó gbé ọ̀rọ̀ rẹ̀ wá wọ́n ní laqad kanat lakum hasana fi ibrahim ọlọ́run bá ní anábì ibrahim ti tó fún ilẹ̀ ní tẹ́ẹ̀mà kọ́ṣe walladhina ma'ah àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ti tó fún yín lápèjú ìdíkọ́lù qawmihim Tori wọ́n sọ fáwọn ọjọ́ wọn kan tó kò láàrin ìlú inna bura'a'un minkum àwáyọpá ayọ́sẹ̀kú lára yín àwọn ọba yín ṣe má kẹwàásẹ̀ yín nìkan wa gbogbo ń tẹ́ ìwọ́n sìn nílùú àwáyọpá ayọ́sẹ̀kú èyí mélòó ló jìnà sí ó jìnà sí ẹbọ àtàwọn tí ń ṣẹbọ nǹkan méjì lọ́wọ́ mẹ́rin inna bura'a'un minkum gbogbo ẹ̀yin aráàlú yìí ilé kí ó tó ti jáde ẹ̀dá láwọn ọgbàtà orílẹ̀ ó dágbére fún wọn àwọn wọn kọ rí àbí ó dágbére fún wọn a ṣe rí wọn bí mo ní àní wá ó dìgbà tẹ bá kú ò níbẹ̀ bọ́ nígbà tí sọ fún yẹn lẹ́gbọ́ àníṣọ̀ rẹ̀ mọ́ lẹ́yìn ká pàdé yín ká bù yín lówó lọ́ba tán ọkùnrin sàrà àwọn afá tí wọ́n kọ́ nígbà tẹ́ wà ní kéékèèké ìwé ẹ̀dùn sún náà ẹ sọ fún wọn wọn láwọn ò yí padà jẹ bá pàdé wọn ẹ̀bùn wọn lóúnjẹ ìtura àwọn náà fún yín lóúnjẹ ẹ bá aláṣọ lásọ gbogbo àwọn òbí àwọn ẹbí ẹ̀sọ̀kùn ẹbí àmọ́ ẹ̀jẹ̀ oyé wọn rí pé a ṣe pọ̀ òmí máa ta àbòdú náà mi dùn nílá gbogbo àwọn nǹkan jálàbí tẹ́sì kólẹ̀ yìí náà nípa ìṣẹ́ kankan mọ́ ń bẹ̀ alọ́lọ́ ju gbogbo nǹkan lọ jẹma alẹ́sàlọ́wọ́ bí káfíń abdá ọlọ́wọ́ bá ní sẹ́mi nìkan tó fáwọn ẹrú mi àwọn alọ́lọ́wọ́ tó lẹ́ yorùbá iná àbúrò áwọn mìíràn àwọn náà bọ́ pábọ́sẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ dájọ́ ṣe bá délé dọ́wọ́ yín àwọn náà ó sì àdágbére fún yín àníṣọ̀rẹ́ mọ́ tọ́ba ní kí ló dé tó ṣe wáyà síwá mọ́ àṣewárí ọmọ ó nítorí pé ẹlẹ́bọ ní ẹ̀ sì ń ṣe fi kọ́ ṣe Ànábì Ibrahim alayhi salatu wassalam ọmọ ìyá mi má ti ju owó nìkan lọ́wọ́ àánú sáré wọ́n ń ni wọ́n kọ́ bọ́ sọ dinuka wa ma nabiyuka tani ọlọ́run ti wọ́n sọ láyé ẹ̀sìn owó ni wọ́n jáde lérí ẹ̀ lẹ́yìn náà tààlà nẹ́bìtà ránṣẹ́ ọlọ́ta òhìdì àfikọ́ wà láàrin àwọn tí wọ́n ní tàòhìdì ló fi lérí sífọ́ nínú sàárè ọlọ́mọba aláàkọ́mọ́sí wà lórí burúkú ọlọ́mọba aláàkọ́sánú wa gbogbo àwọn tí ò tí rí mọ́lẹ̀ kọlọmọ́sàdé àfi mọ́lẹ̀ náà hàn wá ọlọ́mọba aláàkọ́sí wà lórí rẹ̀ astaghfirullah الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبعهم بالإحسان إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله ابتلى الله نبيه إبراهيم بأنواع من الابتلاءات والمحن والفتن فأقام, فأقام بكلمات ربه وجعله الله من المؤمنين والصالحين والفائزين وجعله قدوة حسنا لأمة محمد صلى الله عليه وسلم ونسأل الله عز وجل يجعلني وإياكم من الفائزين في الدنيا والآخرة أدوك فولون وباوا يكولون ولون قبل نبوة محمد عن سكات جفان نبوة محمد أتوار عليه أتوار صحابة لا تبوبها من النيرين أنجلي بكم سباتة يكاسل ودودو tọ́lẹ́tọ̀ sẹ́sìn wa lẹ́yìn ọlọ́run anábíwá muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yàn orísun ọlọ́run ọba wa iná àwọn àdánwò tọ́lọ́run fi kan anábíwá ibrahim ó náà ni pé ó fi ìlú lẹ̀ ìlú wo ni wọ́n wá lọ hajaru ila sham wọ́n gbéra wọ́n lọ sí ilẹ̀ sham láti lọ lè máa ráyè sin ọlọ́run kan sì máa pèpè sójú ọ̀nà ọlọ́run ọlọ́mà wọ́sọlú ọ̀ṣáàmá nígbàtí wọ́n dé sáàmù wajadu hunaka maja'atan azimatan wa qahta wa gala wartahalu ila misra nígbà wọ́n dé sáàmù wọ́n balẹ̀ báyìí ẹni wọ́n bá tọ́wà lọ́wọ́ wọn káwọn fẹ́ra ń jẹ káwọn máa sẹ̀mí wọ́n rí pé nǹkan tí wọ́n ó tọ́wà lọ́wọ́ wọn òun yẹ kéré oúnjẹ tọ́wà lọ́wọ́ wọn oúnjẹ yẹ kéré wọ́n ní oúnjẹ wọn láàrin ìlú lẹ́yìn náà òjò tún rọ̀ gbogbo tí wọ́n ń ta ń lu ogbó olérí nínú àwọn àdánwò tí máa ń jálù lónìí èyí tá ń bá yí lọ́wọ́ sí nàìjíríà ń sinmi lọ́mọ́sẹ̀ ṣàánú wa ń bẹ̀ kò sí bó sílé wọ́n tó ọ̀padà rà náà hmm. akànlógbèsè ayé nínú òkùnkùn lọ́gbàùn ẹnìkan tó pé bísíǹsì tó wù sí sí pé èrè tó wọ́n jẹ ń bẹ̀ nítorí fẹ́ rà lẹ́ni ìgbà tó fi dọ̀la ọ̀tọ̀ ni tó tún pè ó sì lè ṣe nǹkan fún rẹ ó padà rà náà èyí tá a máa bí ọlọ́run ọba aláàánú pé ọlọ́run adísìkì tí ọba gbà tán tí ọba sì kọ̀ tán kọ́ lọ́mọ́ sàṣì fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbà tí nǹkan le nígbà rí pé àwọn òní lè gbélu nígbà darí gba Misr Egypt ìgbà tí wọ́n lọ wọ́n ti wọ ìlú Egypt àmọ́ òtí débi tí wọ́n lọ ọba jẹ nípa kan nínú àwọn ọba Misri òun ti wà ní ojú ọ̀nà tí ń sọ fún gbogbo àwọn tán wà ní bọ́dà ìpè ẹni bá fẹ́ kọjá ń bí obìnrin tó bá ti dá ẹ máa mú wá sọ́dọ̀ mẹ́tì ti ń ṣe náà òun sì mú lọ yóò bá wọn lásìpọ̀ yóò ní kọ́ máa lọ padà ìmíì yọgbà alẹ̀ yóò ní kọ́kọ́ rẹ̀ ọmọ lọ ipò òun ti gbà náà ni làwọn àwọn wọ́dà rẹ̀ ní bá rí àwọn immigration kan ní bá rí ànábì Ibrahim tí ń bọ́ lọ́ọ̀kan pẹ̀lú Lot àti Sara ní bá ṣẹ́jú sọ wọn pé arábìnrin tí ń bọ̀ yìí yọ́ dọ́dọ̀ ọba o ọlọ́sí fún ọlẹ́wà yọ́ dọ́dọ̀ ọba o ní bá ní kọ́kálọ̀ pé ọba ní gbogbo obìnrin tó wá ti kọjá ń bí kọ́dọ̀dọ̀ ọ̀hún náà anabi ibrahim fẹ́ tẹ̀lé wọn nírọ̀ oníkan ní ọ̀lọ́ anabi ibrahim bọ̀dẹ̀ sí bẹ̀rẹ̀ ọlọ́run pé adáwò mi ló tún já lùwà yìí ọ̀tọ̀lọ́ yìí tá n bá bọ̀ tẹ́lẹ̀ wọlmalik jabbar ajẹ́nipa ni ya akoto nisa rìjìmìlá ní ma ń gba àwọn obìnrin tó bá ti yá yìí yuridu zina bihin láti bá wọn sí azina láti bá wọn ṣàgbèrè wọ́n ti wá mú ìyàwó sára dí ọ̀dọ́ rẹ̀ ìyàwó sára ọwọlé ọba ní kò ń sọ nínú yàrá gbogbo àwọn tí wọ́n mú nǹkan jà lọ́wọ́ nínú àwọn ẹmàwà rẹ̀ àwọn ti dúró nínú kọ wọlé àbíkó kú àwọn sáà rí pé ọdà ah, pé ọba yìí aburú lọ́fẹ́ ṣe lọ́ba fẹ́rí kalẹ̀ ó kalẹ̀ ìyàwó sára ó ní ya Rabb in amantu bika wa bi rasulika fanajjini min hadha adh-dhalim al-kafir wọ́n dẹ́kẹ́ mọ́ gbọ́ lóòótọ́ tí ìbá wọn ṣẹbọ́ mọ́ wa amantu bi rasulika tí mo sì gbọ́ òjíṣẹ́ rẹ̀ gbọ́ tán rán sí mi òun náà ni Ibrahim wa ata'atu zawji dájúgbà mo sì ti fẹ́ ọkọ mi ní ìyapa rẹ̀ rí tó bá ti ní sìnkán báyìí ní màá ṣe ni ẹwọ kan mẹ́ta tó fi tawassalat biha ila Allah ìkan mẹ́ta ló fi bẹ̀ Ọlọ́run ní wọ́n ọlọ́run tó bá jẹ́ pé ń ṣẹbọ lẹ́yìn náà èyí sì ń tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ tọ́ná súnà ní ẹjẹ mọ́ lẹ́yìn náà eh, ọkọ ọkọ mi eh, ìwà ayapa àṣẹ rẹ̀ rí tó bá ti ní ìlọrin tó bá ní máa bọ̀ ń bọ̀ wà sọ̀tò fáríjì tẹ́nìkan sì bá mi lásìkò rí lẹ́yìn ọkọ mi ó di kan mẹ́rin fanajjini lami min hadha al-kafir lọ́dọ̀ alábòsí ọba tó fẹ́ sàbúrú pẹ̀lú mi ìwúwe tábà àṣẹwá látòkè sámà lọ́ba yẹn bá paralyze ibẹ̀ ló ti wá sọ fún àwọn ẹmẹ̀wà yìí pé àlìjánu ni tí ẹmú yìí kìí sẹ̀yìn o ẹwà mú jáde o ẹwà mú jáde o eléyìí sẹ̀yìn lásán o ó fẹ́rí kanlẹ̀ ó bọ́ ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ apá àwọn sọ̀rọ̀ ẹ̀ miami nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹja mójútó ìgbàgbọ́ sí ọlọ́run ìtẹ̀lé ànábì tó ránṣẹ́ wa súnà ànábì lẹ́yìn náà kí èèyàn máa tẹ̀lé àṣẹ ọkọ lẹ́yìn náà kí èèyàn máa sọ abẹ́ kò sí ilé èèyàn lè fi gba wájú ọlọ wọ́n sá sọ pé wọlá pé ìṣe sinamá ọlọ́run sì kàwáì fún àtàwọ́sọ bìlá àmàlẹ̀ sọ́ọ̀lì jáìz fa áhàdà ilẹ̀ ìhà almalik ọba yẹn wá ní tó kù ní pé ẹni ọlọ́run làwọn eléyìí ẹ wá ń fún ní hajar hajar inú àwọn obìnrin tó wà lọ́dọ̀ ẹ̀ tí wọ́n ń ránṣẹ́ ọya ẹ hajar ọ̀tẹ̀lẹ̀ òun bò lẹ́yìn náà ẹ wá fún ní azahab ẹ fún láwọn góòdì tó pọ̀ rẹpẹtẹ ẹdì ẹdì ẹdì góòdì ẹdì fàdákà ẹ wá kó àwọn ẹran ẹran tó lè rìn tẹ̀lé wọn ẹni kí ká máa tẹ̀lé wọn lọ òun àti àwọn èèyàn rẹ̀ kama lọ wa asba rahma wa rizqan ha'id àdáwò lọ́bẹ̀rẹ̀ àmọ́kí lọ́pàdà jásí ọpàdà jásí ọlá àti ọlá wà níbi ìbúrẹ́mí ṣe dolówó nẹ̀ nípasẹ̀ ìyàwó ẹ̀ wọ́n ní kọ́dà ọlọ́run ọba aláhùn tí ń nínú ilé hàn Ibrahim kọ́mọ̀bà jẹ́ pé tó bá jáde yóò sì máa ro èrò míì ipe bọ́yọ̀ tó ní tó sílẹ̀ tó ní tó wọ́n sọ ọlọ́run fi lọ́kàn balẹ̀ ọlọ́run bá àlá ó dùnnú wọ́n sì di olówó nìyẹn nígbà owó ti dé ọ̀nà ti sí anabi ibrahim wa ni lut àwọn máa lọ Palestine Baitul Maqdis àwọn máa lọ Palestine ìwọ́n máa lọ sí ìlú ọ̀kan wọ́n náà gba owó owó ti dé wọ́n náà máa lọ lè jíṣẹ́ ọlọ́run ló jẹ́ pé nígbà tí àwọn màláíkà tí wọ́n wá bá nábì Ibrahim alayhi salam nígbà tí kò tí bímọ ẹ̀rí pé ànábì Ibrahim sì àlejò wọn ó sàlejò wọn lẹ́tà lọ́wọ́ mọ̀ pé màláíkà ni wọn wọn inna ursilna ila qaumi Lut àwọn màláíkà wọn sọ fún Ibrahim pé àkànníkáyà kí ọ ká fún ọ nílò dùnú pé ó bímọ wọ́n rán wa sí ẹ̀wọ̀n ìjọ Lut ó sì jẹ́ pé ànábì Ibrahim àsìkò kan ni wọ́n sẹ̀mí ẹ̀rọ ya ajita ń àti ilé yàtà ọlọ́run bá aláà flashback ní ká fi gbé ìtàn bụ Ibrahim kalẹ̀ káwa náà ká lè rí ọ̀rọ̀ ayé wa tó ayé ti dàrú jàmá èyí mélòó ni ọ̀sẹ̀ nínú mùsùlùmí lè jàmá ẹ̀yọ́ yá mi ẹran kálukú náà àti gbára àti ń tọ́jú owó àti ń pẹnu lákàlẹ̀ ìyẹn kọ́ kàn ọmọ ya kí ni ẹ̀kọ́ tá a rí mú nínú ìgbésí ayé ẹni tọ́lọ́ lóhun sábàbí tá a fi ń jẹran ẹni tọ́lọ́ lóhun sábàbí tá a fi ń pẹran kí lẹ̀kọ́ tá a rí mú nínú ìsẹ̀mí rẹ̀ òun náà lọ pàtàkì jùlọ ẹ̀ máa mi nígbà wọn wá dé Baitul Maqdis ńkọ́ ọwọ́ kó pé ọlá ti wà owó ti dé gbogbo nǹkan ti rọrùn wọ́n wá ń pè àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run wọ́n ti ń pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba yìí wọ́n wá ń sunkún ẹ̀mọ́ ti ń pa àwọn lẹ́kún ẹkùn lẹ́yìn òun àti sára ọ̀sẹ́nì kankan nu lé mọ́ ó sì dàgbà àgbà ti dé jama ó ti lé 60 àwọn àsìkò tí wọ́n lò ní mákìtìsì yẹn ọwọ́ ń bẹ lọ́wọ́n ọba láti wà tí wọ́n ti débẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tó lé ní eighty lọ́lọ́run tó fún lọ́pọ̀ òfin alhamdulilayi lẹ́fi wàhábàlì alẹ́lẹ́ kíbari Ismail mo dúpẹ́ wọ́n tó fún mi lọ́mọ lẹ́yìn ìgbà tí mo ti darúgbó ó sì ṣàdúrà fáti tí kọjá kan kò sí lọ́lọ́lọ́gùn títí lọ́lọ́run fi gbàdúrà rẹ̀ ìbànújẹ́ ń ọlọ́wọ́n bá ní ìwọ Ibrahim ọyá wa lọ lè ṣe ìkìtìtàn náà wà dánwò mi tún nìyẹn ó náà ni pé wá lọ lè dábẹ́ fúnra rẹ̀ bilkudum pẹ̀lú abẹ́fẹ́lẹ́ àdọ̀dọ̀ tó wà níbi eré nǹkan ọmọkùnrin wá lọ lè gé kú àfẹ́ kẹ́nìkan kó ní mánú àwọn tó bá fẹ́ máa sàn wọ́n lọ àmọ́ wọ́n ní ọjẹ́ àpèjúwe òsìpítàlá Ibrahima rabbuhu bí kalimatin fa atamahun kẹ́lìmá amúr ilahi lọ lè dábẹ́ àṣẹ́ni ó sì lẹ́yìn ìlú ó gbé sílẹ̀ pátá òfin náà ló gbé nǹkan ẹ̀jẹ̀ ń ṣe sòsòsòsò ọ̀tọ̀ láti ọlọ́ gbogbo tọ́lọ́mù bá ti pọ̀ láti ẹ̀ mọ́pò lé o mọ́pò lé o dàkùnmà ṣe ọ padà dá síwájú dọ́là ni ọmọ ṣe mọ́pò àwọn èèyàn pọ̀ mẹ́ o kọ́ mọ́ padà dẹ́ni ẹ̀yìn ẹsẹ̀ ilọ́fà láàfin padà sẹ́yìn ẹsẹ̀ ẹlòmí ti wà nù lẹ́sìn tàbí nílò dọ́là fi tẹ̀ ọmọ lé òun náà sọ sítórì rẹ̀ àìlè okùn nídìí bẹ́ẹ̀ anabi ibrahim alayhi salatu wasalam wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀ ọlọ́run kọ́lọ́run fún un lọ́mọ ìgbà tí òwádìí ti bímọ yìí ìyàwó sára òun lọ́wọ́ sọ fún un pé udkhul ala amati hadhihi la'alla allaha yarzuqani minha walada hajara tí wọ́n fún wa òun náà lọ́wọ́ nílẹ̀ kúkú fẹ́ hajara bóyá lè bùn mí lọ́mọ ẹ̀ bóyá lè bùn mí lọ́mọ látara ọmọ tí Hajara bá bí òun náà lòun ṣe kíni òun náà lòun bí ẹ̀yin ìyàwó tọkọ yóò tètè bímọ ẹ̀kọ́ nìyẹn ìrànlẹ́yà ọ̀n bá ọ̀n bá àmọ́ gbà pé tí wọ́n bá ti lóyún kò ní fẹ́ lómi wọ́n ni kẹ́kọ̀ọ́ lára Sára ìyàwó sára ló ní ká Ibrahim ó fẹ́ Hajar ó sì fẹ́ ẹ ẹ mọ́yá mi òun mọ́sùn náà jẹ tó lóyún nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run jama ó lóyún tán tán ìyàwó sára gba kádà rẹ̀ lọ òun náà ń bẹ lọ àmọ́ nǹkan kan padà ṣẹlẹ̀ ló fi jẹ́ gbogbo àwọn tó wá níyàwó méjì mẹ́ta owó kò sọgbọ́n tó fẹ́ dá tó fi kú lára obìnrin kò sẹ́sìn tó lè gbà ìyàwó sára ẹ̀mù pé ọmọ tí wọ́n bùn ni àbí àmọ́ ti dìyàwó báyìí gbogbo àwọn iṣẹ́ tí ní mọ́ra tẹ́lẹ̀ kò ní fẹ́ rọrùn púpọ̀ mọ́ owó wa gbé nígbà wa lóyún owó bẹ̀rẹ̀ sí dáa láàmú díẹ̀díẹ̀ anábìrìwáyìmù ni tàṣẹ sọ̀rọ̀ ọlọ́run ṣe tiẹ̀ náà nígbà wa bímọ owó yẹn tó wá pọ̀ sí torí òun náà ti dìyàwó anábì ibrahim aleyhisalatu wasalam ló fi wá wò pé ah, ìjọdá ibi tálàáfíà wà òun kò wọ́n separate apartment wọn owó tí ọba ṣe manage ọmọ ìyá ni ọ separate ni o wọ́n lè wà nínú inú ilé kan náà lè wà nínú ọgbà kan náà lè wà ládùúgbò kan kọ́dà ìmí àfikún wà nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ anábì ibrahim wá wò pé pẹ̀lú àṣẹ ọlọ́run ọwọ́ mú ìyàwó hajar ọwọ́ mú lọ sí ibi tí kaaba wà lé nìyẹn nígbà tó débẹ̀ ó ní inni askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'a ó ní wọ́n lọ́n mo ti fi ọmọ mi àwọn ọmọ mi mo ti fi wọ́n sí ààyè tí nǹkan nǹkan tí wọ́n máa ń jẹ koríko àwọn nǹkan ọ̀gbìn tí kò kì í jáde ńbẹ̀ dípò tí wọ́n jẹun ibẹ̀ ni mo fi wọ́n sí nídàbẹ̀ ìtíkà ó wá jẹ́gbẹ̀ ilé rẹ̀ ajẹ́ pé àyè yẹn ti wà tẹ́lẹ̀ àná Ibrahim gbé wọ́n kọ̀mpilítì ẹni al-muharram tó jẹ́ ilé abẹ́wọ̀ rọ̀bánà wọ́lọ́wọ́n ọba olóyè kí mu sọ̀lá bí wọ́n ṣe kó wọn wá bí torí ká máa kírun ni o sọ́ngbọ́n maya torí irun <laughs> fọ́jà alẹ́ afidata mi nà ṣe ta àwọn iléhìn gbogbo àwọn èèyàn sọ ẹ̀mí wọn máa yẹ̀ yìí ká máa wá bí wọ̀rọ̀sọ́kọ̀ mi na samarat, gbogbo ìtàwọn yẹn ń jẹ lágbàláyé àti ìtàwọn ẹlòmíì rí jẹ́ ń lò wọn gbogbo ẹnìkan máa jí kan máa kó wábí fún wọn o ẹ̀yẹ pé àwọn aramaka ẹni kí ni wọ́n jẹ lọ́wọ́ báyìí wọ́n sọ fún ọgbẹ́ yàtọ̀ sí ti nàìjíríà ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa láàlọ́mù yẹ́ṣkúrú ni kí wọ́n lè dúpẹ́ fún ọlọ́wọ́ bá wa bọ́lọ̀n sí padà sí ènìyàn jẹ́mọ́ ọmọ kékeré ọmọ ògbólò ìyá wa sára ọkọ̀ ní sọ̀fà ọ̀sà lọ mọ́ríwá ó rò pé omi wà ń bẹ ìgbà tó dé mọ́ríwá ó tún rò pé omi wà ń sọ̀fà ó tún sáré wá ó wá sálẹ̀ méje bẹ́ẹ̀ ìfẹ́ àbí ìwò dáadáa ni ẹni tó lọ yóò tún padà wá bó ṣe sáà nì ọlọ́run fi sínú ṣe hajj fún wa pé gbogbo ẹni wá máka gbọ́dọ̀ mọ́ sáré náà láti fi rántí agbára ọlọ́run ìtọ́lọ́run ọba ṣe fún ànábì Ibrahim lára Ismail àti tọ́lọ́run ṣe fún Hajar tọ́tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àwọn aráàlú eh, níbẹ̀ ọ̀nà jìn kan tó rómi Hajar eh, ìgbà tó fi wá dé ibi tọ́mọ wà ó ti rí ọmọ tí ń fi gìgìdí sẹ̀rẹ̀ tí ń fi ṣe kínní tí ń fi ń gbolẹ̀ bí tí ń fi ń gbolẹ̀ lómi ń jáde wọ́n wá ń pè zem zem ní èdè lárúbáwá ni pé máa gbèrú sí zem zem zem zem zem zem zem zem omi tó ń sẹ́jáde láàárọ̀ jọun kò tí gbẹ̀dàrọ̀ yìí ẹ̀yọ́ miami òkè sómi lásán omi zemzem ma ò zemzema ní ma ṣúrí bàdá anábìlẹ̀ sọ bẹ́ẹ̀ ṣìfà òsók anábìlẹ̀ ẹ máa mú ẹ máa wòsàn nínú ààrẹ tí ń ṣe yìí gbogbo àwọn tí wọ́n ń dẹran tí wọ́n ń lọ kálukú wọn wá ń pọn mi wọn wá ń pọn sẹ́mísẹ́m omi àti àyíbá omi mòjísà nígbà wọn ò káwọn máa wá pọn mi ah, eh, wàhálà yìí pọ̀ káwọn bẹ̀rẹ̀ kan kúkú máa kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ìyá tó jòkó lẹ̀ ní máa ń kọ́lé ilé kìíní ilé kejì ilé kẹta ilé kẹrin gbàtà ní Ibrahim fi dé padà ìlú ti kún ẹ̀yọ́ màyá mi ọlọ́mbọ́ o lọ́lẹ́sẹ̀ sóró o ọlọ́wọ́ nígbàtà náà Ibrahim lọ lọ́jọ́ àkọ́kọ́ pé òun lọ tó ń bọ̀ ìyàwó Hajar ń sọ pé ahùnà amárítàlá ṣe ọlọ́wọ̀n bá aláàlú ní kó káwà ń bí kákò ní ilé tọ̀hún ó ní bẹ́ẹ̀ ni ìdánlá ìdọ̀ yẹ ọ̀nà tó rí bẹ́ẹ̀ ọlọ́run ní ni ìdí ẹ̀jẹ̀rẹ̀ ọkọ̀ àìtẹ̀lá ni ìdí ẹ̀jẹ̀rẹ̀ Ah, ẹlòmíì tí ìdàgbà tó ti mọ̀ pé ọjọ́ alẹ́ ìwọ̀n léwu látara táwọn ọmọ ti dà ẹ béèrè bóun ìyá wọn sí ń ṣe sí bàbá wọn wọ́n sì gbẹ́dágá fara ìbalẹ̀ olówó ọ̀yáyì onífámìlì ọlẹ́kọ̀ọ́ ọgúrádẹ́ẹ̀tì lẹ́yìn náà kọ́ ó ti jẹ́ ní eré ó dìgbà tó ń tẹ̀lé àṣàkọ̀ ẹ̀ ọlọ́mọṣà síwálẹ̀ ní eré o nígbà ọmọ náà wá dàgbà ọmọ ga ó ti tó máa mú káàkiri gbígbà tí wọ́n bá di bí ọmọ ọdún mẹ́sàn-án mẹ́wàá yẹn tí ìgbà náà ni ọmọ máa ń wúyà ọmọ máa ń wúyà pé ah, alhamdulillah ah, èmi náà bímọ bàbá tí ń ra níṣẹ́ pé lákan bá mú kan báyìí kan báyìí ó ti ń gbọ́n alábàtún sọ àṣẹ kalẹ̀ pé Ibrahim ó tó kà àdánwò kan àdánwò ìtọ́kan ni pé ọmọ yẹn lẹ́yìn ìgbà tó ti darúgbó ká tó fún ọ wà ló lè dùn pẹ̀lú ọ̀bẹ ó sì sọ fọ́mọ ọmọ ní ibi àṣẹ ọlọ́run ẹni àsìkò tọ́lọ́run nílò pẹ̀lú rẹ̀ náà ní mọ́ ń lò ọlọ́run ló ní wá ọlọ́mọ fún alọ́mọ tí ó takò tí wá o ó sọ fún alọ́run ọmọ alùbáríkà ọlọ́run láì gba èèyàn láti fi ṣe ìbáàdà ọlọ́run gba ẹ̀mí ipe ẹ̀pà àyàn fún mi ọlọ́run gbà kì í sì gba ẹ̀pẹ̀ran fún mi kò sí nínú ètò ọlọ́run pé ẹ máa pààyàn fún ohun ọlọ́run ọlọ́run kan fi dán wò bóyá yọ tẹ̀lé àbí kò ní tẹ̀lé nígbò sí lóhun gbọ́ wọ́n fẹ́ dọ̀bẹ̀ dé lọ́rùn ọlọ́run ọba ní kọ́dísọ̀ dákítà ròyà àṣẹ ta ní àpáọ́ àti rí pọ́fẹ́ ṣe náà nìyẹn a kàn fi dán wò ní má ṣe má má dùn má má dùn má tó wá wòkè àgbò ní bọ̀ lókè ìdàn àgbò náà sì balẹ̀ àgbò funfun bọ́láwọ́ àgbò ní kó dú fẹ́mi ọlọ́run má du Ismail nítorí wá ṣe yìí a ṣe lẹ́sìn fún gbogbo ọmọdọ́mọ rẹ tí wọ́n ń bọ̀ lé ayé kí wọ́n máa pa lọ́dọọdún nítorí falẹ́yà tá a fẹ́ panu jẹ̀mọ́ àdáwò ló bí léyà àdáwò yẹn ni ká máa wò káwa náà fi tún tiwa náà ṣe kálíbà dásíwájú ọ̀bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àtẹ́gbára iléyà náà níbọ̀ yìí kọ́lọ́mọ́sàjọ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́fẹ́ asúnà àwọn tó ṣe ọdún náà gbogbo àwọn tàà ti lẹ́nà tàà fẹ́ pa kọlọmọba aláàkúrí ọmọsàjọ́ rọrùn fún wa àwọn tàà tí níbi kankan àbọ̀dọ̀ ọlọ́run kọlọmọsà sínà fún wa wọn tán bẹ ní hajj kọlọmọsà bá ní sọ wọn kò fún wa ní sí àṣẹ pé àwọn tàà wà lẹ́nà kọlọmọsà sọ̀rọ̀ tí wọn náà rọrùn láti àná òun náà ni a ti bẹ̀rẹ̀ mẹ́wàá àkọ́kọ́ oṣù sọ̀lẹ́jà gbogbo àwọn tàbá níṣẹ́ rí tàfẹ́ ṣe ẹmọjá sùn lóru ẹ̀dàkùn ẹ̀dá gbà rẹ̀ tàbá lágbára ẹ̀dá kakùnrán rẹpẹtẹ ẹ̀dá sàdúrà ẹ̀dá bẹ̀lọ́n ẹ̀dá sẹ̀sàrà fáwọn èèyàn ẹ̀dá dùn àwọn èèyàn nú torí dọ́jọ́ mẹ́wàá yẹn bá ti kọjá kò sí dọ́jọ́ mẹ́wàá tí ládá tún pọ̀ lórí iṣẹ́ rí tó tó ọjọ́ mẹ́wàá yẹn tí dọ́jọ́ mẹ́wàá yẹn bá ti lọ yípo ọdún gbogbo àtàbá sẹ́ra wa ẹ̀dá yọ̀ǹda ara wa gbogbo àwọn tó bá sẹ́wà yọ̀ǹda wọn pé wọ́n pé ìyà yẹn já parí ẹ̀ ẹjá sí dáadáa sáwọn òbí wa ẹjá sí dáadáa sáwọn tí ò ní kásàdúrà kàbẹ̀lọ́n gbogbo òrè tó wà ní jọ́nà ní àwọn jọ́nà ọlọ́mọsàsí fẹ́ ní kọ̀ọ̀kan wa kọlọ́síwá lọ́lọ́rí rẹ̀ اللهم يسر أمورنا اللهم اكد ديوننا اشف مرضانا ومرضى المسلمين ورى موتانا وموتى المسلمين اللهم خص بحكامنا إلى ما في خير للعباد والبلاد اللهم ارزقهم بطانة صالحة وارزقنا برحمتك يا أرحم الراحمين صلوا يرحمكم الله صلوا وسلموا على البشير النذير محمد بن عبد الله وآله وصحابه فاستغفر الله إنه ولد فرحيم أقم الصلاة